mẹ́lúmí nípa péjú tí ẹ̀ tí ó bá tàfihàn lórí ọ̀rọ̀ alkaabatul musharrafa àṣíjú rẹ̀ ní pé yóò tọ̀wọ́ ní pé a ọwọ́ mi gbọ́dọ̀ kan tọ́rọwọ́ rẹ̀ tó kan kò ní mímí amáráwọ̀ ẹ̀ tó máa ń bára wọn fàwárà mẹ́rin àmọ́ ní bẹ̀rẹ̀ láti kòkòrò yìí àwọn ọlọ́pàá sọ̀rọ̀ àbí gbogbo ẹ̀ báyìí ní ẹ̀fẹ́ kò rí bí súnmọ́ bẹ́ẹ̀ wọ́n ti gbá ìwọ́n tó bá tẹ̀lé wọn ló ń tì yọ̀ọ̀rì wọ́n ti gbá ìjẹ̀ báyìí jẹ́ pé ọmọ kọjá tiẹ̀ lọ ní ẹgbẹ̀gbẹ́ ọmọ bá lọ ọmọ tí kí gbé ọmọ bá lọ ní ẹgbẹ́ kan subhanallah tuntun ọlọ́wọ́ ọlọmọ tí wọ́n bá wá fẹ́ wo báwọn fẹ́ ìfẹ́ náà àwọn wá máa ń ju pé ọwọ́ mi gbọ́dọ̀ kán bẹ̀ ọwọ́ mi gbọ́dọ̀ kán bẹ̀ ọwọ́ mi gbọ́dọ̀ kán bẹ̀ ẹ̀rí kan fún òṣọ́ yìí fún ọmọ torí káàbà wọn máa ń ògiri ní aṣọ náà dàbò kò sí nǹkan àtìrí kankan bẹ́ẹ̀ má sọ káàbà lọ́lọ́wọ́ káàbà tó ń wo nǹkan lọ́lọ́wọ́ àmọ́ lọ́nkàn mọ́ káàbà ní àpọ́nlẹ́tọ́lọ́ máa rí inú rí ó máa dùn máa rí pọ́jù rí ó máa tutù máa rí kí ọ̀wá rí ìdìgbò máa mú ọkàn rẹ ń tọrọ gbogbo tọba ti wá rí bẹ́ẹ̀ tó ń gbogbo bẹ́ẹ̀ tó ń rí bẹ́ẹ̀ pẹ̀lú ìbámu àmọ́ àwọn èèyàn láti lẹ́ka mọ́ tó gbẹ́gbẹ́ tọba àtàwọn ní pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ṣe àwọn ẹlòmíì mọ́ ní bí wọ́n ti rẹ aṣọ tí wọ́n fi bu ìyẹn bí ń bíun aṣọ tí wọ́n fi bu ojú yóò wá mọ̀ pásọ àdìbáríkà kí lọ́ọ̀ lọ́rọ̀ owó màtíríà wọ́n ra màtíríà mi wọ́n ti dìzáìnì ẹ̀ télọ́ sì ran wọ́n sì ran tán wọ́n sì wọ́n sì yọ yìí tó wà bẹ́ẹ̀ wọ́n yọ kó wọ́n sì da ìdí ìbò ẹni ó máa ń sábà ran jẹun láìpẹ́ ìjẹrẹ lè lè jáde lọ́wọ́ tó bàbá kẹ́ wọ́n máa ń ran nígbà fúgbà tí wọ́n tí wọ́n wá wá lọ láti Nàìjíríà tó lọ lè bí aṣọ kàábà ẹni ó wá ran ń kọ́ ọlọ́run mọ̀dá mọ́mọ́dá nǹkan lójú wa ẹwọ́ kí nìkan náà tó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá náà lẹ́nu lọ́mẹ́ta yìí

so aṣọ bí one twenty yard àwọn ọmọ big design event ni mo ti bí yàrá fọ́ òun fọ́ tán tó bá lọ níta sí ìtàlẹ̀ rẹ̀ tọ́ bátẹ́kù ti gbé kò yẹ́ nìkan kan atẹ́kùn gbé báyìí dé ó bá gbé aṣọ ó bá gbé lọ sánmọ̀ aṣọ bá ń kó sánmọ̀ ó máa ń kó sánmọ̀ ó máa ń kó sánmọ̀ ó kó ọlọ́mọdé àgbọ̀bá ìgbà tó ti ń kó sánmọ̀ làwọn ọmọ Yorùbá àti mùsùlùmí àti ilé mùsùlùmí àti ẹlẹ́ àti asúnà kálukú bá ní agbọ̀bí ipò sọ́lọ̀ bá jẹ́ ẹ́ agbọ̀sọ́lọ̀ òbí ránṣẹ́ wá ní ayé rèé <laughs> ọlọ́mọdé agbọ̀bá láwọn yọ́ bá ń lé aṣọ oníbi ibi yóò balẹ̀ tí yóò sojú tèmi náà aṣọ ní balẹ̀ báyìí kálukú ti rẹ̀ mọ́ra wọn lọ́wọ́ èmi ló mú tèmi bẹ́ẹ̀ èmi ló mú tèmi bẹ́ẹ̀ èmi ló ah, ah ẹnìkan ní bàbá òun ti wá gbé òun wá ní orúkọ ìyá tí máa ń ṣe ìjẹ́ ìjìyà àwọn kọ́mpọ́nì kan ló ní àti irú kọ́mpọ́nì ìyá ń bẹ sẹ́mọ̀ ní. báwo yẹn ti ń jí aṣọ nìgbàdàn ọlọ́run ọlọ́run wá lómi tí mo ti aṣọ ọmọ lómi yóò ní irú òun táífọ̀dù àti màlẹ́ríà àwa là ń ṣàìsàn gbogbo àwọn nǹkan tá a lọ fún kọ yí mọ́ ní ìṣe ìta fi kó bára wa ìsìláàmù kọ́dùsì àwọn àgbẹ̀ náà ni wọ́n aṣọ kàábà máa gé ìṣàkókò ọmọ gé ẹ máa mọ jẹ́ aṣọ kàábà máa lọ rí kí ìbọnú omi máa mú ọmọ wa ló wáyọ ọmọ ọmọ bẹ́ẹ̀ ti yára bí kan kò ń wáyẹ pẹ kàábà kò sí ẹpẹ kàábà mọ níbi o àbáwọn ń bẹ táyì tó bí gbogbo ẹ ọwọ́ ara wòye wa náà àkọlọ́kọ́ta sànù wa o tẹ́lá àwọn kìíní ìdílọ́kọ̀ nìyí smartphone àwọn kìíní náà dá wàhálà lẹ́fà ẹlòmíì aláǹkà wà bùnú wáyé ká ní káàbà ló lóyè àwọn bàbá ó sì gbogbo nà ṣé wàá mọ̀ jẹ́ àyọ̀ pé ah. kí ni abẹ́bí yìí sí títọ̀ ká lè mọ̀ pé wọn náà wà ń káàbà ní àbí ká lè mọ̀ pọ̀ sí ájì yóò kọ̀ọ̀fáàmù gidi ni o yóò gbé báyìí o yóò wà mọ̀ bìtàwà ah, ń gbé máa bìtàwà ń gbé máa bìtàwà ń gbé máa ń gbé máa bìtàwà ń ń gbé máa bìtàwà ń gbé máa ń gbé máa bìtàwà ń ájúlá ẹlòmíì náà táwọn náà bá fẹ́ kọlù àwọn èèyàn bí ẹlòmíì bí bá sọ pé ẹbá ṣàdúrà rẹ òdìdì mọ ṣàdúrà bá ti dé káàbà á sì bí gbogbo ẹ náà mo yọ ó wá sí fídíò kọlù ó yà mọ ogun káàbà fún ara rẹ ó yà wọn náà mọ ṣàdúrà kò sí káàbà fún jàtara wa kò sí sọrí èyí tó wulẹ̀ ń ṣe fídíò kọlù tẹ́ ìjọ wura yín kò sí àtọ̀ láàrin kan sí fídíò kọlù ìwò kàábà àti kó tọ tẹlifíṣàn náà ìwò kàábà kò sí àtọ̀ láàrin méjèèjì ìwò bí àyè ń di skrini náà ní ẹjọ́ ẹ̀yìn skrini náà ní bíi ìrìkò orí kàbá àbọ̀tọ́ra rẹ̀ náà ọ̀rọ̀ ló wà mọ iye àwọn èèyàn tó jára bíi ìbílẹ̀ iná bíi jìbìtì àyàbó jára bíi ẹbẹ̀rẹ̀ ọlọ́ba àwọn àjọ wọn máa ṣe fídíò fídíò kọlù wọn láwọn èèyàn kí ẹ wò ó kàbá làwọn báyìí kàbá ẹ yá mọ bẹ́ẹ̀ náà gbogbo wọn náà bá fẹ́ mọ bẹ́ẹ̀ fídíò kọlù ẹni gbogbo kàbá ni ó lọ rí òun sọ́rí tó bá gbé fóònù rẹ̀

ọlọ́wọ́ sáfìjọ àlékún àgbóyé ètò ọlọ́mọdé àṣínú wa gbogbo ń dáwì gbogbo ẹ̀ ló pọ̀ lọ́hùn àmọ́ ìwọ tó bá fẹ́ dára ilé àmúnikọ́ wa lọ́fẹ́ mọ́ sí dáwà lórí rẹ̀ ah ẹni ló bẹ̀ẹ́ bọ́bà torí bí ọba ti ń lé nìkan sọ lọ́wọ́ ìbẹ̀ lọ́dẹ ẹlòmíì tó ń lọ sí ti díẹ̀ ibi ọtí sọ mẹ́nìkan lọ́wọ́ lọ́tún ẹlòmíì ọ̀ àwọn ìyẹn mélòó lọ fẹ́ sọ fún ibi ọ̀lẹ́rìí mọ̀ pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ àwọn àfáà lágbàáyé iṣẹ́ ti ń bẹ lọ́wọ́ àwọn àfáà nílẹ̀ yóò bá wà yìí náà tí wọ́n ní láti kọ́ àwọn èèyàn ọlọ́mọdà wá wá ṣàlékún náà o anẹ́gbà Ibrahim àìsíláàtì ọ̀sọ̀lá mú ti ṣe nìyẹn ẹ wá ní àyà táwa sí ìyẹn tí mo pín ilé kẹlẹ́ ẹ̀fẹ́ mo ní mùwà ó wá papọ̀ mọ́ àjò náà gbogbo ẹ̀yọ ọ̀tá tẹ́ bí wa níbi ilé pátàdúrà lẹ́yìn náà àdúgbò pátàdúrà fún wọn torí àwọn ọ̀tá ni wọ́n àmọ́ àwọn ọ̀tá tí máa ń lé ní báyìí ni wọ́n àwọn ọ̀tá alẹ́ ní báyìí ayọ̀kọ̀ gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá lè yí sábàbí àwọn tí wọ́n mọ̀ ní sáàjà àwọn tí wọ́n náà sọ mọ́ ọlọ́mọ pa fóònù àwọn arígbé tó ojú mọ̀ kọ ní báyìí mọ́sálásí amọ́sọ́lá ìgbẹ̀rẹ̀ ìgbà àwọn bá mú àwọn ọ̀tá mọ̀ ń lé ní báyìí ní ọtí ìgbé wa báyìí tàbí ní wọ́n ní ibi kan gbàdúrà ọlọ́mọsàbà sanwó lẹ́sùn lórí àwọn tí arígbé ti níbi kí wọ́n gba àdúrà òun tó náà tó ti yẹ kí àdúrà òun bá wọn ká àdúrà fún wọn tó náà bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wa pápọ̀ kan náà ṣẹlẹ̀ tó wá ju pé àfikẹ́yìn tí wọ́n dúpẹ́ lọ́lọ́lọ́ nítorí pé ẹjọ́ àná nígbà tá à ń bẹ ní inú plane tí ó gbé wa láti Nàìjíríà lọ sí Kọ́tọ̀ tẹ́lá àwọn plane tí ń bẹ́ẹ̀ ta ní sùn àwọn oríṣiríṣi dáadáa ti pọ̀ mẹ́rin àwọn nǹkan ní ọba jùlọ sórí ibú rẹ̀ náà ó lé gẹ́lẹ̀ ọ̀nà wà ogun tó bá fẹ́ lọ́ba náà adúwá gbá wọn ní tábúlẹ̀tì kan tí ìjọba tó kó sínú pílẹ̀ nígbà ọtí rí táàbù wájú rẹ̀ ọ̀rá tẹ́lẹ̀ tó bá ti wá fẹ́ náà lọ tú ìfún ara rẹ̀ wọ́n tó wá fẹ́ wo fíìmù tó fi dé ìjọ fẹ́ ọmọ wo fíìmù náà ní tó wọ́n ní ọ̀gbẹ́ta àwọn plane dáwà wọ̀ ní orí ìwọ̀n ogun plane lórí bẹ̀rù ẹ̀mí kọ́tọ̀ airline nìkan ní ti gbé àwọn èèyàn ẹni Qatar àwọn máa ń Qatar kí ni ó wá nìkan náà tó gbé Quran sójú ìwà kílẹ̀kì ìlú náà ìmúdí wá kílẹ̀kì ìjọ àmìjọba àjọ Quran ìlú ti jẹ́ lóòótọ́ aláwọ̀ ti ṣiṣẹ́ àwọn míì bá ti kílẹ̀kì ẹ̀dá yóò máa kílẹ̀ kọ́rí òfin ara rẹ̀ èmi yóò máa kílẹ̀ yóò sì tún máa yóò máa mú tọ́ tó bá gbẹ̀ẹ́ ti tìláwà tẹ́ràn lásán ọmọ ṣe tìláwà ẹ̀pì tó kí bọ́ bẹ̀ẹ́ tọ́ọ̀fì méjì sọ pẹ̀lú méjì gbẹ̀ ní ìpínlẹ̀ ọlọ́wọ́ ìwọ náà kan láǹfààní rẹ̀ mo wá ń ṣe tìláwà ìjọna ni mo ti já sí ṣúrọ́tù náà mú mi ìgbà mo dé bí ayé àtúnbẹ̀ náà mo ti rí ara mi ti balẹ̀ bẹ̀ mo wá ronú púpọ̀ mo wá ń jẹ́ mo wá papọ̀ mo wá áyà yẹn bẹ́ẹ̀ ní sọ́rọ́tì náà 50 jílẹ̀ tó ti àádọ́ta àrí 60 lọ́gọ́ta àádọ́ta ní 50 ilé Yorùbá ọlọ́mọta ṣàlùwálé nígbà wá kí ilé bí áyà ń wá kí áyà ní ìlú sí ilẹ̀ náà ṣe wá ọkọ̀ bí wá àpapọ̀ torí pé ìrìn àjò yẹn ìrìn àjò ńlá ni ṣàdúrà gbogbo gbà abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ṣẹ́rí ikhlas kí ẹ tákùnmọ̀ bẹ̀rọ gbogbo gbà ẹ̀rọ tí gbogbo ń sábà sọ kí ní kan pé gbogbo àwọn onífìtìnà tó yìí àwọn máa ń fẹ́ sí àmọ́ tọ́lọ̀ padà máa ń sọ dì ní níhà wá ní ẹ̀kọ́ nílé ìrìnàjò púpọ̀ sọ pé ìpìlẹ̀ ìrìn àjò ń gan fún rẹ̀ míṣínà tó di míníhà ní sọ́rọ̀ pé nígbà tọ́rọ̀ dọ́rọ̀ ẹ̀ làbújá làbújá àwọn yìí wọ́n ti mú táìmù tẹ́ àná ìdẹ́wọ̀n yà nígbà tí wà ti dáwọ́ ní ìlà olóògùn ọlọ́run ẹgbẹ́ ti bára rẹ̀ kó dáwọn tó wá dákọ̀ ẹ̀wọ̀n ó bí bẹ làbújá tí ó kú jẹ́ àbí kùjé ọjà pọ̀bẹ̀ ẹ̀dẹ̀ báwọn àtàwọn tó ń tẹ́wọ̀ bẹ̀rẹ̀ lọ ní tẹ́lú sí nìyí ya ìdí ò lọ rí kódà níbi agbóbá ìlú rí rẹ̀ wọ́n sì mọ ìsọyọ ọjọ́ tí yóò lò ní ojú jáde sọ pé kí irú ìrìn àjò bẹ́ẹ̀ kó máa wá di àbá ìlọmọ́ká ọkọ̀ ọ̀lọmọ́ká sọ pé ó minham irú ẹni tó bá wá ń di bẹ́ẹ̀ fún ó bù káàkà sí tẹ̀sídìdì nìyà jẹ́ wọ́n ṣe wà àtìrẹ̀ fún ọwọ́ náà sì máa ṣe wà àtìrẹ̀ fún ara rẹ̀ ṣẹlá òkú nìkan bẹ láàmọ́ mi tara wa ìwọ tó bá ń bẹ wá ìwọ táwọn èèyàn bá ń tó wà tí wọn tó mọ ṣẹ́ fi fìlá sọ̀rọ̀ ẹ̀ má lajú pẹ̀lú wọn kódà bá ní kan fi àbòtí sọ ìwọ sábà ń lókè èṣe èṣe tó ní pé in tó yára tó yára bàjẹ́ mọ́ lára oní class tó yára ni ó yára bàjẹ́ mọ́ lára ni oní class ìkan náà ẹni tó sọ sí méjì ó ní máa àlájú ṣe ní ó ní ní ìfẹ́sì kìíní kan tó wá lè fún mi kí n ríbi yọra mi bẹ́ẹ̀ tó tó àníyàn àníyàn tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lọ́ ṣe ìtọ́nù ó fẹ́ gbàmọ̀ lọ́wọ́ tí ẹ̀rì jọ bí ń wakọ̀ rẹ lọ́dọ̀ ọlọ́run yẹn ṣètọ́nù ó mọ̀ dùn pé yóò dá wà lọ́gbọ̀n mí yóò wà lọ bí ohun fàárí yóò wà lọ bí ìgbéraga yóò wà lọ bí ojúbò níbi kọjọ́ rẹ lójú yóò wà lọ bí èrìyá àríkárí yóò máa wà lọ bí gbogbo bí ìwọ náà wà ìwọ náà máa dùn pé irọ́ tọ́tọ́bá ara rẹ̀ máa pariwo wọ́n pé ìhlà ìhlà pẹ̀lú wọ́n fẹ́ràn rẹ̀ ni o kódà bẹ́ẹ̀ ni tí òun fẹ́ràn rẹ̀ bá ń sọ mọ̀ pé sọ òun bà níyàn fún sọ ni oore ní sọ ó láti dúpẹ́ fún gbogbo àwọn àtẹni tó sọ fún wa pẹ̀lú dáadáa ọlọ́ba sọ lẹ́sọ̀ lórí àtẹni tí ó sọ fún wa dáadáa ọlọ́run sọ wọn náà lẹ́sọ̀ lórí tó náà lọ́wọ́ ni torí al-ikhlas nínú tí yẹn gbọdọ̀ mọ iye wọ́n gbọdọ̀ mọ iye wò ọ̀rọ̀ pé ah, tí bàbá tí bàbá bí wọ́n ti ẹ̀rọ wá ní ọ̀pọ̀ ọ̀kàrẹ́ balẹ̀ ẹ̀gbàgbé kíláàsì mọ́ ọmọdé gbàgbé kínú kí ló fi ọlọ́kàn balẹ̀ mọ́bọ̀kọ́ balẹ̀ o lọ́lọ́dà kọ́ ọkọ̀ tí wa ló wà balẹ̀ lọ́lọ́dà kọ́ sáà mọ́tà darí kíláàsì wa èyí ní confidence lórí kíláàsì wa ṣàlá ọkùnrin balẹ̀ mẹ́ tó láwọn nǹkan tí ó affect rẹ̀ ló pọ̀ ní ẹni tó ọ̀rọ̀ tó lágbára dé gan àwọn tó dá wọn táwa tó wá bá mi lóṣù tí ìgbà wọn gan gbọ́ àwọn nǹkan míì àwọn gan wò pé kò fọ́túnú kò ṣẹlẹ̀ náà bí sọpá áàkìtì rè é ìwọ́n náà kọ́kàn kọ́kàn jókòó tiẹ́ kọ́ máa ti ṣe lọ́wọ́ kí ẹ̀kan máa fi ọ̀dọ́ àbá ẹlẹ́ẹ̀kú lérè láì lórí àákan two million naira lápẹ́ ṣé ọpọlọ lásán ní gbárùn ìjọba ọ̀gá ẹ máa ó gbóhùn pé ó ní àkájẹ̀ lọ́dọ́gbọ̀n ní one hundred thousand àwọn tó kọ́ kọ́ sí mú bàbá dé two hundred ẹ̀ á ti lè mọ́ ọ̀rọ̀ fúnra tí wọ́n ti one million níbi tí nàìjíríà ti tẹ̀sán wà kálukú mọ́ tó ń gbá yín lé náà ṣùgbọ́n nìkan wá dé fún wa kan níbi ẹ̀ ẹ̀ mọ̀lẹ́ wá dé àbá àbọ̀ two million lọ́wọ́ ayé ṣe àgbẹ̀ yóò dẹjọ́ ìkànnà tó wá pé àbọ̀ five hundred dollars mọ́ bí tó epo àbúrò ẹgbù àbúrò sílẹ̀ owó dì àjò ìkan tó dé àbọ̀ ní ìṣẹ̀lẹ̀ kan thousand àbúrò ìṣẹ̀lẹ̀ kan àbúrò ìṣẹ̀lẹ̀ kan yóò dẹjọ́ sẹ́yìn ìkan méjì wá báwo yóò tí wá ń sọ fáwọn ta fún olúwa rẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ orí òun pé kó bẹ́ẹ̀ pé ń di abẹ́ dáwọ́ náà yóò tún àti bá àríwá lọ́wọ́ lèyàn ṣe máa ń sábà dákẹ́ ní gbogbo nǹkan báwọn láti ìgbọ́nà tó tó oore tí ó bá dà máa jọ fíìmù ọlọ́mọ sí wa àbí ẹ̀kọ́ ẹbí ó máa jọ fíìmù báwọn ọlọ́mọ sí tẹ́lẹ̀ mi fara lọ́mọ ẹ̀rọ wo sọ́rí tó mọ́ kọ́ àṣọ̀rọ̀ owó tí wá jẹ́ lókó bí kájúlórí kábọ́bọ̀ bí ẹni tí wọ́n tẹ́jì sí fi ìwé òtẹ̀sánwó kájúlórí kábọ́bọ̀ bí aláti wọlé àkáàtì dágbà mẹ́rin ìyá ti dẹ̀sánwó ni ó ti wọlé bí à síbà just like that just like that ni ó àwọn gbé ìrìn òbí dáadáa tọ́ alára jíjì làwọn ọmọ pé ajé àjẹ́ àjẹ́ àríyànfọ́ ni lọ́rọ́ bí ló tẹ́jà àwọn ọmọ àbúrí àtàwọn ọmọ àwí àtàwọn lábújá àbújá òun wà láwọn onímúra méjèèjì náà ti wá pè èyí mo lọmọdé ìwọ́pọ̀ pè láàárọ̀ àárọ̀ ọjọ́ friday lọ́jọ́ náà àbíjọ tọ́ọ̀dẹ̀ ọ̀rọ̀ méjèèjì ìkéjì friday àbíjọ friday wà lóun wá pè wá pè báyìí báyìí náà à lọ́wọ́ ẹlọ òmúra tẹ́ẹ̀dé ọ̀tọ̀ ní tẹ́ gbèrò àwọn tó gbèrò ẹ̀rọ nígbà tó wá dá ní kẹta àwọn náà ní tó padà tẹ̀lé padà wípé ẹwà ẹja ṣe ní kìíní ààrùn ọlẹ́wọ̀n àkọ̀lẹ́ bá wí kódà tó yáwó pé ẹ̀wò láti kéèkì àbájúwá gbóhùn níbi tó mọ́rò pé àbájúwá mọ̀ parí olórí olóṣèkéjì gbọdọ̀ sọ wá níbi wípé òun mọ̀ parí àríṣà aṣọ ẹ̀yẹ́ ẹ̀dìjọ́ mọ́ta àwọn èèyàn àwọn ẹ̀dẹ̀wọ̀lẹ́dẹ́ ẹ̀jọ́ kó láyé ẹmùkíní ẹ̀ ti di ìtìjú ó ti di ìtìjú sí wọn lára bó ti wá ti dìjú yóò máa dà pẹ̀lẹ́ pẹ̀lú àbí ṣẹlá pẹ̀lẹ́ tí wọ́n ń ju ewu bí apẹ́lẹ́ oyin tó wá nílọ bá ìkìláàsì ìyẹ̀lẹ́ ni ó sì máa tẹ́tẹ̀ẹ́ òun ìgbà tí wọ́n aláwọn mọ̀ wá pápọ̀ kan ni wọ́n ń ṣe alhamdulillah ìlẹ́gbẹ̀ẹ́ kan mo tún wọ́n bẹ̀rù sí pé ẹ́ ọlọ́run kábọ̀tẹ̀ ìkíní yóò ti wá débi àlùfẹ́dúró màríà kí ni wọ́n bá pà àkọ́kọ́ ní àyà yìí inú sọ́lọ́tò náà olúwa ní wà mọ́kàrú mọ́kàrú wà mọ́kàrú ná mọ́kàrú wà mú láàyè ṣòro ọlọ́run ní wà mọ́kàrú mọ́kàrú àwọn dìkì wọ́n ti kí ni

ìyọ̀bọ̀ àwọn náà ti mọ iye ọjọ́ tán ti dùn tàn láwò mọ̀ wọ́n ti tún pèrè àwọn pẹ́tọ̀ àwọn bàbá àwọn ti ní pé gbogbo àwọn pátápátá ẹ̀jẹ̀ káwọn lọ pàdé á tún fún àwọn ládírẹ́sì gan kódà bàbá kan bàbá àgbàlá àrùn bàbá òun ti ẹ̀wà ti bàbá òun dàgbà báyìí nígbà wọn padà síbi tó wọn sọ ah, bàbá kódà padà sí sọ́ọ́dì fún bàbá nígbà nọ́mbà àwọn ìbá kí wọn kí bàbá ẹ̀jẹ̀ ọlọ́run sàn ilẹ̀ sọ̀lé ìfẹ́ ló ti àwọn náà bàbá bá lọ bàbá lọ ti fún gbogbo

wọ́n sì lọ rí wá èèyàn kan ó ní ohun kan bíi tèmi náà òun náà dúdú rẹ kí rẹ kí tèmi náà dúdú rẹ kí rẹ kí yìí ó dúdú dáa ọ̀rẹ́ tó bá tẹ̀lé náà wọ́n lò dúdú bí ìnàkí ẹ̀rù yìí náà ó dúdú bí ìnàkí ìyún náà wá nínú ọgbọ̀n láì náà ìyún náà wá kì díẹ̀ láì náà á sì ọ̀rọ̀ gbé gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ wá á wá gé láàrin ibi mú báyìí wọ́n sì dá ìtẹ́ta fi ń tọ́fẹ́ kó ṣẹlẹ̀ nù gbogbo tọ́wọ́fẹ́ yìí ìdẹ́lá kò tẹ́wọ́ bọ́lọ̀ tí wọ́n wá rí ẹ̀kà gbọ́dọ̀ eléyìí ẹ̀kà gbọ́ update update eléyìí ẹ̀dáwà tó ní breaking news àbí breaking news àwọn ni ó sọ breaking àwọn ọlọ́sọ breaking news wá pé gbogbo bá tẹ̀pà ní ìjẹ́ gbogbo bá tẹ̀pà ní lójú wọ́n ti parọ́ rẹ̀ tọ́bá wá síwájú breaking news àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀kà tó wọ́n nílẹ̀ gbẹ̀bí náà update kìnnìkan kìnnìkan báyìí ó ti wà ní prison prison tó Òṣogbo àbó olóòtú Ọ̀ṣun àbí kankan bó olóòtú jẹ́ àkójẹ́ náà ni ẹ̀ẹ́dùn ti ọ̀dọ́ mẹ́lẹ̀ ẹ̀dùn kí ọdún ti mú kí nìkan ẹ̀dùn ọdún ti ìbájì kí nìkan ọdún ti ọdún ti dìbílẹ̀ kan ó ti wọ́n jẹ́ oníwà nílò

wọ́n dẹ́tẹ̀ àwa náà sì dẹ́tẹ̀ ju àmọ́ wọn ò ọlọ́run ní ìlànà ìwọ wá wo àti ìbọ̀tán wọn bá a ti destroy wọn. ọmọ káyọ̀ pàṣẹ àná bí bá tó bá tó ẹni. náà ìlànà ọdún ọdún àdébí lọ wo àdìsúwẹ̀ gbogbo wọn ni ọlọ́dún wa ni àdébí yóò wọ lé ní pé fàtílìkàbù àkígbà fàtílìkàbù yóò tó kọ́ọ̀wìyà. fàtílìkàbù yóò tó kọ́ọ̀wìyà tàbí bí máa ọlọ́rin àtàrí wọn náà wo lé wọn kọ́ òyà ọ̀rí kó ti pa gbogbo ní bí máa dára mọ̀ pẹ̀lú àbòjú náà ṣe gbogbo àwọn tó ń gbé ìlú gbọ́ náà ìmí ò mọ̀lẹ́ ìṣe pé àwọn ló ń gbé ìlú kò ní dùn fọ́tò lókùn yóò mọ̀ ìlànà wọn ní lókùn ní kọ́ ní ìlú àti nìkàbò yóò tó kọ̀wé ẹgbẹ́ ń bí máa dọ̀là yóò bá gbé padà bóyá ń dáhùn sọ lọ́wọ́ yìí yóò wá mú ó ẹnu kálukú wá wọ́n wò ọlọ́mọta sànú ẹ̀wọ̀n ńgbà wọ́n ṣe ṣe ṣe ọlọ́mọlá sọ̀hánú wọ́ta aláwá mọ̀ọ́mọ̀ ìyẹn kan péré ìyẹn kan péré èèyàn kan péré bàbá bí ṣùgbà nígbò ìjọ lọ́gbà ẹ̀wù wọn tí wọ́n ṣe wọ́n bọ́ tẹ́tẹ́ ṣe àdíwá ń sọ àní wọ́n ń sọ wá di ẹgbẹ́ wá dá ká bàbá ọlọ́pàá gbéra wa ẹ̀ ìsìn ni ò wá dá gbogbo ayé yìí ló jẹ́ mọ́ ọdún mọ́ ọ̀gbẹ́ ah ìsìn ìwé ní yìí ah ìwé náà á ké ilé yìí kéwù mi kí n máa discuss ọ̀rọ̀ yìí generally àmọ́ gbà mú kí ayé gbogbo ìwà pápọ̀ làwọn kìíní àti èyí ìrí nǹkan kan àgbàdo tó tún dé màdínà ń tó ayé yìí fatilka buyutuhum khawiyatan bima zalamu ẹlọ́ni ẹlọ́wọ́ ilé wọn ilé ti pa bò ilé wọn ti pa sówò ẹni gbogbo kí ní kan gbogbo ara rẹ̀ bàbá ìyá rẹ̀ ní kí ní kan kò ní dààmú ẹ̀yìn kí ní kan sára bí ẹgbẹ́ gbogbo ẹ̀mọ́ ilé wọn pa sówò nù ẹnu wọn wọ̀ hùn ìpapòpò tó ṣẹlẹ̀ sílé wọn lọ gbogbo àwọn akara máa máa mú orúkọ ẹnìkan máa lálàtí rẹ̀ ẹgbọ́rú ẹ̀mọ́ ẹnìkan gbogbo ara àwọn ẹnìkan sí ẹgbọ́rú ẹ̀mọ́ ẹgbọ́rú ọmọ tí mo lo àwọn èèyàn pọ̀ sásáyé wọ̀n ló mọ̀ lù àwọn ẹ̀ẹ́dẹ́ àwọn èèyàn tí wọ́n sọ fúnra wa ike gbọ́ àwọn tó ń ṣe nílẹ̀ bí ìjọ mílíọ̀n ìyẹ̀jọ́ káwá wọ́ mi lọ bẹ̀dẹ́ ọwọ́ mi rí mọ̀ tí mo wà mo tọ́rọ̀ àmọ́ wá wù ẹ lọ ìlú ìmọ̀ wù ọ lọ àwọn ọ̀rọ̀ wù rà kí ní ìlà wà ní kọ́ọ̀bù kí yìí ẹni tó wá dàbí ẹni tó jẹ́ ń fi yẹn yẹn wọn ni wọ̀ láwà lónìí ọlọ́run wa yóò náà bá ó wà délẹ́jọ́ wà délẹ́jọ́ rò yóò adé àkàwọn ìrìnà ìwọ́n náà ti á ń wí àwálámọ̀yàn àwálálẹ̀yàn àwálẹ̀kẹ́lẹ́ kan ní ọba mọ ìlérí tí wọ́n ti lé láàrín ìlọ́lá èyí onírànjọ́ ọmọ sí mẹ́rí Amẹ́ríkà kí mọ́ ló ti sọ́lẹ̀ ìbáyìí pé à ẹgbá o ilẹ̀ ìbáyìí náà ni ó ní wọ́n yìí ẹgbàgbé ẹ̀ tó wáyé pé ọlọ́pàá Nàìjíríà ẹgbàgbé ẹ̀ olóòtọ́ ìjọ tó ti sọ ọ̀rọ̀ ètò ní ilé ọ̀tọ́ bá dé bẹ́ẹ̀ ó tó ṣe ìwọ́ kúrò èwo tó bá ti ẹ̀gbá ẹni wáyé mọ́ ẹ̀ níwájú bóyá ní ìlú ní ó níwájú rẹ̀ máa ti gba ìtì ẹ̀ gbogbo ẹ̀mí máa ń gbọ́ ọ̀pọ̀ kan ayé ọ̀tọ̀ nílé ìgbà tó mọ̀tò lórí bóòlù wo àṣekéré gan àṣekéré gan ọ̀rẹ́gbẹ́lẹ̀ kò yí padà ẹ̀ bá ṣe gbogbo àyíkò àpá àṣìgbà àpá òyí padà àyíkò ní ṣe ìbọ̀ adẹ́hùn ẹ́rà kan ní ẹ́rà kan mọ̀ ẹgbẹ́ òpé ẹja dẹ́rùbà ìgbà tí yóò kọjá ó ti dìbò ìwọ tó bá ṣe èsì ọ̀rọ̀ pẹ́rẹ́ ẹ̀wọ̀n ní straight ẹ̀wọ̀n bó yọjú mọ́ sí ìdí ọ̀rọ̀ gbọ́dẹ̀wọ̀n ẹ̀ sọ pé ẹ̀ẹ́dùn parọ́ mọ́

ọlọ́wọ́ bá bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ló dójú sí yíjẹ́ so ẹ̀yìn tẹ́yìn wá ní ọlọ́pàá lé ní pé wo ẹ̀ńdá bá bí ìgbàmọ̀ ìgbàjẹ́ lórí ọlọ́pàá Nàìjíríà ó tún ọ́tá nítorí ọlọ́pàá Nàìjíríà ó ẹgbàgbé ìgbọ́nọ́dọ̀ ọlọ́pàá òun náà tó tún padà dé pé wo ẹmẹ́jà kó ọlọ́pàá ọlọ́pàá tó gbówó lọ́wọ́ àwọn ọlọ́pàá

انظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين انظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين أين أنت إبوه إلى الناس ẹni máa tọ́rọ tọ́rọ ẹ máa bí ìgbẹ́ ẹmá ẹmá ṣe pèmọ́ nìdú kálukú kádá wọlé wọ́n bú yẹn kọjá pé èèyàn kálukú tó ń jẹra wọn ẹ kálukú dágbà wọlé àmọ́ òfin ẹgbẹ́ ìgbà náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà pé wíwí wíwí ká fún ọ létí yìí báwọn yóò lè kápò lẹ̀ kò sí ònà mátà òsọ́rọ̀ tẹ́lẹ̀ gbígbà kò lè kápò lẹ̀ tó èyí tí ò bá mu ló lọ́nà la dàgbà ọlọ́ọ̀dì dàgbàrà yóò lò ó fi wá ṣàdá mẹ́rin mẹ́rin tẹ̀lé nira tẹ̀lé nira ní bàbá adúmọ̀ tí ó mọ̀ ọmọ rẹ̀ sílẹ̀ ní ìyá mi ó ti lọ́nu ẹ̀rà ọmọ tí ó ń bọ́ ń bọ́ ẹnìkan kọ́ pa gbogbo ara mu ní ẹ́ o àti ìbùkútú bí gbogbo ara mu ní ẹ́ o tí a fẹ́ yí òun ó ti kọjá àdìgbọ́rù ẹ̀ mọ́. gbogbo orú yìí ó ti lọ́nu amábọ̀ ọ̀kan wí kú yìí à èdè ọ̀rọ̀ òrèlè kí kò lè lọ ẹ̀yà àwọn èèyàn náà bẹ ọwọ́ ẹgbẹ́ àyè náà ló gbé dá àwọn tẹ̀ lè gbé ní ìkú ilẹ̀ kò sí gbé ní ẹ̀rọ rẹ̀ ní ọmọ ìkú ìmọ̀ ọjà ìṣèlú máa ń sọ kúkú mọ́ bá ti sọ bíjà náà lọ́wọ́ lè fi kúkú ìṣẹ́ sọ bíjà náà lọ́ ọlọ́mọdé àtàlẹ́ fún wa ládàá fún wa

ákìbàtù mọ́kìrìhìm ilé anábì wọn náà wo wo kí láti bọ̀ tán gbogbo ète wọn anna damarnahum wa qawma majma'in abdulmọ̀ ìjìlá apá gbogbo wọn pátápátá ọlọ́la pa gbogbo wọn rún lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́wà ní fatilka buyutuhum khawiya ọlọ́wà ní ilé wọn nu gbogbo ẹ̀ ló ti pa sófo gbogbo à ń lórúkọ jẹ́ ó dòfo àbí ó dòfo ìyóò ti lọ́nu ìyóò mọ̀ bómi lọ ọkàn ilé jáde láì lẹ́nìkan lẹ́nìkan boko haram ni o ẹnìkan gbájú ẹ̀ ni o ẹnìkan ó kówó jẹ wọ́n bá lè ti wíyí ohun tó dárúkọ anybody ó gbowó tà lẹ́jọ́ ya ní tó bá ti kó jẹ wá mú wá ìjà náà pa àwọn kan wọ́n ni ẹ ẹ mọ̀ wọ́n bá ṣe wáyé o a bá ti wọ ẹnìkan sí Islam báyìí ó wà ó wà kọ ó wà fíìlì fọ́ọ̀mù rẹ̀ ó wà sẹ́ńdì ẹ̀ ń lọ rẹ̀ ibi gbowó àwọn èyí ṣe forúkọ ẹni náà sí bàbá ìdìbò orúkọ rẹ̀ tí kò ní ìdí má rògbọ́ ẹ̀rọ ẹ̀wọ̀n kọ́ wọ́n kà béèrè lọ́wọ́ rẹ̀ ní pé tọ̀ ẹni tó sọ pé tó bá gba ìsìláàmù wọ́n máa ń fìlì fọ́ọ̀mù ní máa ń lọ rí rí gbowó yìí ẹ ẹ́fídẹ́ǹsì èèyàn tó wẹ̀ sínú ìsìláàmù tó lọ rí gbowó dà wọ́n kà béèrè lọ́wọ́ rẹ̀ ní nǹkan kàmú ẹ́fídẹ́ǹsì rẹ̀ wá sọ́n gbangba ogun náà ọ̀rọ̀ owó tó máa sọ rú ẹ̀ láti lè fi kó ìkórìíra àwọn oníṣúná sẹ́ni àwọn èèyàn ọlọ́ba Allah subhanahu wa ta'ala gbogbo ọlọ́wọ́ bá ti wá jẹ́ lójú ní al-Qur'an ibi èmi wá ń kí ayà yìí gbà tá lọ lójú ọ̀run fi ní ìmúwáfà kọ̀ọ̀pọ̀ níbi ìṣẹ̀lẹ̀ yẹn ìgbà wọn lójú ọ̀rọ̀ tí wọ́n ké ibà ìmú wọn gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ìmú wọn lé ìkẹ̀rì kí ní ìmọ̀ ìjọra wọn fatilka buyutuhum khawiyatan bima zalamu ọlọ́dún ilé wọn mìíràn máa wọ ẹgbẹ́ ogun àti pàtó ògbà ti kó ó ti pa lọ́ọ́lọ́ọ́ pẹ̀lú àpòsí náà ṣe ló fà á àpòsí wọn ni إن في ذلك لآية لقوم يعلمون Ọlọ́run ní níbi tó wá tẹ̀lẹ̀ yẹn àmì ń bẹ́m̀bẹ̀ o, àpẹẹrẹ ń bẹ́m̀bẹ̀ lè kọ́ méjì àlàmù fáwọn èèyàn tí wọ́n bá ní ìmọ̀ tọ́lọ̀ bá ní kan lóòye. Ọlọ́run ní bàbá tí wá ṣe tó bá Ọlọ́run ní táwọn wá ṣe ni pé Ọlọ́run mọ́ta àti wá ní àwọn àlẹ̀ ṣe wá nú àwọn alladhina yattaqun ọlọ́run nítọ̀ bọ́ ti wá déṣe o ká wá jẹ́ tójú àwọn alábòsí orí àti àtìgbọ̀tán wọn tàà ṣébà wọn tí lè wọ́n bí tó pa tóbo ọlọ́run wa anjayna alladhina amanu ọlọ́run máa wọ ẹni tí wọ́n nígbàgbọ́ iná ọlọ́wọ́ bá là wọ́n wàkánú wọ́n nígbàgbọ́ nìkan kan wọ́n tó wá jẹ́ olùpáyà ọlọ́run ula nǹkan akọ́jú wọn kọ́ rí lápẹẹrẹ kan nígbà mo ronu ronu ebe ẹgbẹ́ nínú tó da bí ẹ̀bá ń kí alukur'an olùkọ́ sí tàdábùr wọ́n tàdábùr pé ah háyà yìí sì rèé àwọn kèfèrí kan lánàá ọlọ́wọ́n bá fi ròyìn wọn o àmọ́rọ̀ ti máa rí nu yóò máa tàjá ni ìtumọ̀ rẹ̀ yóò máa tuntun ni ẹnu wa máa rí pé ó ti wá nǹkan lórí àwọn eléyìí kó wá rí bẹ́ẹ̀ fáwọn eléyìí kò sọ́gbọ́n kó má rí bẹ́ẹ̀ fún wọn nígbà nígbà wá kó mẹ́wọ̀n àwa balẹ̀ sí jẹ́dà àwa kọ́ balẹ̀ sí kọ́tọ̀rù kọ́tọ̀rù gbé wa lọ jẹ́dà ó bá di ká mọ́ lọ Mọ̀dínà ìrìnàjò náà jìn a mọ̀ sọ yóò náà jọ́ mi inṣàlá èyí náà jìn gbogbo ẹ̀ náà ló ní tàn àwọn gbà wá dé Mọ̀dínà òwú la wá débẹ̀ ya bí past three àbí tó four kankan báwọn pé làkẹ́gùn gbóná a bá wọ inú hòtẹ́ẹ̀lì aṣá jẹ́rúlẹ̀ aṣe gbogbo ẹ̀ ajẹ́kọ́ jẹ́rúlẹ̀ akáyà jẹ́rúlẹ̀ àbá lákùn ẹjá sọ̀rọ̀ ní èrò ní gan àwọn oṣù àríwára sọ̀rọ̀ káàtì ìsúnrún ọgbọ̀n ṣẹ́jú mọ̀ sí pẹ̀rùn wọn bá di pé àárọ̀mù ah, náà láti lọ kéènù tó ṣe àárọ̀mù náà náà níta orí amọ́síláṣí àdúgbò kan ní àkọ́kọ́ lò náà ní ká tó máa béèrè pé mo ní àárọ̀mù wà àṣẹ́kù lè àárọ̀mù náà wà bá a ṣe ń ṣe dán bá di ká sí ń nígbà tí wọ́n kọ́ rí àárọ̀mù subhanallah ìwọ náà bá ti kọ́kọ́ bà ní. ẹ sọ́nà náà ló ṣe léyìí ṣíṣe ọlọ́run náà rí ẹwà wo inú yóò ẹ mọ̀ kí inú haram inú yóò sì máa dùn ibẹ̀ ni mo wá fákó ẹlẹ́ẹ̀kejì tó ti wá ṣẹlẹ̀ ibẹ̀ ló ti wá ṣẹlẹ̀ níbẹ̀ ló ti wá ṣẹlẹ̀ èyí o ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala nígbà tí ń sọ fún wa suratul anfal suratul al-anfal ọgbọ̀n mo wá fákó ẹlẹ́yọ̀ ọ̀nà tó gbà wáyé rèé ṣe ń pé inú wo láwọ́kọ́ bẹ́ tí báwọn ìrún àṣùbá ẹ̀ṣẹ̀ wọn ibi ìrún tó wá kí ìrún fún wa èmi ò mọ̀ rí ìbá sọ̀rọ̀ rí fúnra tó kí àjọ náà òun náà sì mí rí kò mọ kí ló tèmi débi kò káàdì kan tó fẹ́ rán lẹ́wọ̀n tó padà bí ni kò amọ́gbà tó ké bá dé àtán áyà tí ó kọ́kọ́ ké áyà tí ó kọ́kọ́ ké o ní áyà Suratul Anfal áyà ọgbọ̀n Olúwa sọ wípé áyà tí ó kọ́kọ́ kéré Allahu khairul makirin Tẹ́rọ orí ìrún tó ti kí áyà ń kí ní bá dìgbọ́ kọ́ mì nílá pé àá ó ti jẹ́ àyà yìí ó ti jẹ́rú ọdún èní wọ́n sì o ìwọ mi tó máa gbé ah ó dàbí jẹ́ ẹni ọlọ́run làbá yìí ń ẹni ọlọ́run ọ́ rí pé ó kọ́ tí mo pé ní kí ni mo wá fákọ̀ ẹ̀ ó rí pé kọ́ tí n kèrè túmọ̀ sí pé kí nǹkan kan ṣe rẹ́gí kọ́ máa ní ọ̀làpápá yìí jẹ́ wòlíì débẹ̀ ń báyìí lásán ọlọ́run ti jẹ́rìí pé wòlíì yọ à ń bẹ lọ́run kọ́ lọ́mọ kó mọ́ sí wá náà àwọn àwòlíyá ṣaitan ọlọ́run sí wá náà àwọn àwòlíyá rahman sọ̀rọ̀ ìjẹ́ wòlíì kọ́ o mọ́gbé wọlé o mọ́gbé orí oṣù bí wọlé o ìwọ náà bá wa mú bá ti mú pé mú wá fákọ̀ là ń perú ẹ̀ kí nǹkan kà ṣe kí coincidence áyà ń là kọ́kọ́ áyà pé mo kírun ní àárọ̀ mu mọ́sálásí ànábì pé ìkọ́kọ́ wa gbọ́ pé wọ́n kí alùpùrù á nì lẹ́yìn fatiha wà ìrì yamukuru bí kalẹ̀rí iná káfàrú. Allahu akbar. ويمكرون ويمكر الله الله خير الماكرين والله خير ọlọ́ni wa ibi ya mùkúrù bí kalẹ̀rí na kàbàrù ọlọ́ni ń gbà tí àwọn tí wọ́n jẹ́ kébèrè tí wọ́n siri sírí ànábì la ilaha illallah táwọn kèfèrè tọ́jú kí ni tán dètè sírí ànábì ọlọ́ni inú àwọn Awo wọ́n tún wá ń wò pé áwó yẹ́kútù lúúkà bá ń ké bí àwọn bàbá wa yẹ́kútù lúúkà àbí káwọn ó pa ọ́ ó di mélòó áwó àbí káwọn ó tiẹ̀ lé ọkú ò nínú ìlú kan lé ọkú ònú lè rẹ kan lé ọ sẹ́yìn òdi ọlọ́run nígbà tí wọ́n ń dá gbogbo ètè yìí ọlọ́run ní àmọ́ o. ọlọ́run ní wọ́n ń dètè mi o àmì mi ọlọ́run ọba ló wù wọ́n rán báwọn ti ń dètè o èmi ọlọ́run ọba náà pílánì tèmi náà. ẹnìkan kò sí lè mèsè dàpọ̀ lè mọ pílánì kan ṣe tó tó èmi ọlọ́run ọba subhanahu wa ta'ala. tẹ́lifà tún kí ayà yìí àwa kírun tán ìkànnà àwọn àlùfáà wa ní al-Jami'atul Islamiyya bil Madinatul Munawwara àwọn ti wá gbọ́ pé mo dé lóru àwọn wá mọ̀ọ́mọ̀ wá kírun ní haram alimọ́sílù nábàbí ìgbọ́n náà sì ṣe àrùn nọ́mbà ní tí wọ́n fi pè mí àmọ́ náà sì láàrin ìgbà wa nígbà níyàn ti dá asápàdé bá ti wá pàdé báyìí àti àkíra àtẹ̀lẹ́ gúnni ìgbìnigan ìgbìnigan àti wọ́n ṣe kánà ìyá ìgbìnigan àmọ́ wọn bẹ̀rẹ̀ àwọn náà lákàlù fi ṣe Sheikh Fawaz Abu Mifwaz ẹni lọ rí kọ́ńfà in fact àwọn ìgbẹ̀mí rí kí ní ìmọ̀ ọkọ̀ pamọ́ra ni wọ́n ra dákì ní ìmú sọwọ́ tẹ́lẹ̀ ìgbé ní àti wọ́n dáwà kíra tán dá kíra lọ́dá kíra bọ̀ náà ní ah ẹ̀ kíyèsí kí nìkan ni ah, mo ní kí nìkan náà ẹ̀ kíyèsí áyà tí ìmáàmù ké láàárọ̀ ẹ̀yìn ah mo ní mo rí i àmọ́ la kékeré ní ìfẹ́ jọmọ́ tèmi ni ò ah wọ́n ní Allahu akbar tó ọlọ́run túbọ̀ ọmọ bá wa o yẹ́rí àdúrà tó kù ní kí n mọ̀ bẹ́ẹ̀ torí gbogbo ní ìṣẹ̀lẹ̀ tí ń bẹ́ẹ̀ ní àyà yìí ló ti wáyé kí ni bọ́ọ̀sì kí ni èyí ń kọ́ ẹ máa ń gbé ìṣẹ̀lẹ̀ tó fún mi èyí. gbogbo ìṣó bẹ́ẹ̀ ní àyà òun náà ti gbèrò wọ́n bèrò lè yúzú bí túká pò láti ṣe kó má lè sọ̀rọ̀ mọ́ gbogbo nǹkan ni gbogbo nǹkan láti dẹ́rùbà yẹn gbogbo ọ̀nà tí yàrá máa ń dẹ́rùbà yẹn ẹ dẹ́rùbà ẹ ṣe gbá ẹni tí ó pè lórí gbóòrò ẹni tí ó pè lóru ẹni tí ó pè lọ́sàn ẹni tí ó lo àtàtì ẹni tí ó sọ àtàtì àwọn gbogbo ẹ̀ láti ṣe ẹni tí ó ní wò ó má jáde lọ́la o kọba ilé jáde lọ́la ọ̀rìn tí ó ṣe ọlọ́la <laughs> yíò jẹ́ ní wọ́n pa mílẹ̀ ìrìnlẹ̀ àti mọ́ jẹ́ ìrọ̀ ó sì pa fóònù fún ara rẹ̀ orí kò bá gbọ́ta bá yẹn jọ́nà ìtù wa sọ pé wá pàdé mi lọ́nà bíi dídín lọ́nu mọ́ já ìlọ́la àìmọye ọ̀la kó mojú wá jáde báyìí mọ́ jáde lọ́la èyí ṣe bí mọ́ jáde lọ́la àìmọye ọlọ́fọ̀ àìmọye ọ̀fọ̀ àìmọye máa ṣe oríṣiríṣi nǹkan lórí kíni ní yóò ti bí túùkà àní ọ̀gbọ́dọ̀ sọ́ntọ̀ sọ yìí má àìwá fún ẹyẹ lò ní ìfẹ́ pé ètè làwọn wá lò wọ́n rà pé ọwọ́ rà ti yíwà bí pé àwọn fẹ́ràn rẹ àwọn náà dàbí tán lọ wọ́n mọ̀ bọ́ sọ̀rọ̀ tún bínú bí kíní kan wọ́n ti àwọn ọ̀rọ̀ ẹlẹ́jà rí àwọn náà mọ̀ kíní kan ẹ̀rọ gbogbo ètè ni o nǹkan sàn wá ni pé àní ẹ mọ̀ sọ òdodo yìí má àlódodo tẹ́ ń sọ yìí bò lọ́ ti fi lẹ̀ ìtinú ìkéjì tó wá tẹ̀lé tọ́rọ ní àwọn yẹkùtù lù kàbí kí wọ́n pa ọ̀nà yóò náà gbà kásà tí ó ṣiṣẹ́ mọ́ okú assassin gbàsà tí ó ṣiṣẹ́ mọ́ gúgbìn jọmọ́ okú assassin ó wù pé gbò láti yanjú ẹ̀ ẹ̀rọ náà bá kan ọ̀rọ̀ náà ti àti bọ́ta láti bọ́ níjọ́ ti ṣe lẹ́nu ó ti bọ́ta gbogbo àwọn àbáfáwọn olórí gbèjú kò àbáṣà ibi títù ọlọ́mà ṣe dáadáa bá fáwọn ẹ̀ gbogbo bí tọ́rọ àbáǹkò síta ń bá wọn bẹ lọ́wọ́ lọ́mọ́sà bá wa dé kó dúó déédéé ẹ̀torí pé bí wọ́n bá rí àfààyàn rí pé ẹni tó fẹ́ lẹ́mìí dáadáa ni àmọ́ ní ọmọdé òní mẹ́kọ́ jẹ́ kó mọ́sí gíní ó máa rà lọ́wọ́ ẹ̀mà ẹni bá fẹ́ ṣiṣẹ́ dáwà lọ́jọ́ dáwà ẹni bá ṣiṣẹ́ dáwà kò sí tàbí ṣùgbọ́n ìyẹn níbi àwọn ẹniṣẹ́ kan tí níṣẹ́ ni ò bá ẹ̀rí mo ti sọ pé níjọ́ kan la bọ́rọ̀ àfáàdébì kan ló sọ fún mi pé àmà tí àléébù kan bá ń bẹ lára mi tẹ́ ẹ̀ bá ìlú sọ fún mi kẹ̀kẹ́ ní láti ìsí ẹ̀kí máa lọ ṣiṣẹ́ lé lórí ẹ̀yin lọ́lọ́run ó bí jọ gbé ìdànù kìí àmà rúbà mi ṣe wá nígbà tó wá lọ mọ́kà yìí náà bá fún ní bínú èyí ó sọ yìí náà mọ́kà tá lọ yìí mọ́kà tá lọ yìí nígbà wá jọ pàdé láwọn àwọn bá ní mọ́kà àjọ pàdé tá ẹ̀ kà lọ ẹ̀ wá lọ kí àwọn afáwọn náà Mádínà á dé Mádínà á bá dé Mádínà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí dr abdulmumin ẹ̀lẹ́yìn là ń bẹ́ẹ̀ àwọn bàbá bàbá aládìsì à ń bẹ́ẹ̀ dr làwọn náà gbọ́dọ̀ bàbá aládìsì làwọn èèyàn máa ń pè wọ́n mo sì rí pé ó tí àwọn náà lọ́rùn mo sì ń pè wọ́n báwọn ó kàn sì gbayì púpọ̀ àwọn èèyàn ní bàbá abọ́lọ́rọ̀ ànábì ó tún ká pè wọ́n dr gan lọ bàbá ọlọ́rọ̀ ànábì ṣe bàbá aládìsì àtàwọn ọmọ ṣáìkù wàláhì tàláhì thumma billah afáyí sí bẹ̀rẹ̀ ẹkún ẹkún àbó ní bínú tí ó bá wà ànáyìn àdúgbò wà ìbárasìnà ẹkún tó ń omi lójú àyè tẹ́lẹ̀ gbogbo àtàjọ sọ̀rọ̀ kálukú akọ́kọ́ akọ́kọ́ sọ́sẹ́ ìlàgbé ah, à tó ẹkún ọkùnrin náà máa ń sunkún èmi ti rí ẹkún kan nígbà tí <laughs> tọ́kì ọ̀nà àbájọ wọlé ẹ má pè mí jẹ́ ìmí náà láyà àwọn abẹ náà sọ ọlọ́mọ sábà ṣe dáadáa ọlọ́run mọ́sá àtúbọ̀ wọn ṣàlékún orí fún ẹnì kọ̀ọ̀kan wa náà ó sì ṣàlékún ìdúró déédéé ó ṣàlékún ìtúndúró ti súnà lẹ́bùà Muhammad ẹ wo àwọn èèyàn báwọn èèyàn máa ń wo kílẹ̀ lè túnṣe lára wọn ni ìgbà mo máa rí àwọn ẹlòmíì ọ̀rọ̀ àwọn kan máa ń pa mí lẹ́rìn ìgbà kan bọ́ tá ń dùn ní gbogbo wọn báwọn ènìyàn dá wọn lóhùn àmọ́lẹ́kọ̀ọ́ kan báyìí tọ́rọ̀ bá kàn ìyá kan ọ̀rọ̀ àmọ́ ìyẹn morí kan tó náà yóò lórí péjì ẹ̀ yóò máa pariwo àwọn tọ́ọ̀gì náà wọ́n bá ṣe àwọn tọ́ọ̀gì ìwọ yìí gan-an wọ́n ti accuse ìwọ náà tọ́ọ̀gì abáwọ náà ti amánéjì rẹ̀ amánéjì ẹ débi ni ìwọ náà fi lè mọ pẹ́ nìkan náà tọ́ọ̀gì lẹ́nu tí wọ́n bá ń pẹ́ ní yìí tọ́ọ̀gì torí pé ń bú àwọn kan ìwọ ń bú àwọn àgbàlagbà alùsùn náà ni wọ́n ń bú àwọn bàtà mánéjì wọn gbọ́ àìṣe báyìí wọ́n ìṣọ́ báyìí ìtọ́pọ̀sí yóò dá ìtọ́gbésí yóò dá ìwọ náà padà ń rí aláìsí ní sára rẹ wá balẹ̀ kẹ́yẹ́yẹ́ ẹjá mọ̀ wẹ́ni yìí náà ebi ìzìnì láìta alọ́ba tó ṣe jẹ́ sára rẹ balẹ̀ ara jẹ́ lóòótọ́ gínú ẹ̀ẹ́dì ìzìnì láìta ara ìwọ ní ká mọ́ á sàbòsí ara wa tí mo fẹ́ mú tí mo ti yà síbi ọ̀rọ̀ yìí ni pé afá yìí a ti mọ̀ dájú sábà yìí nì tẹ́lẹ̀tẹ́lẹ̀ afá ọ̀lọ́lọ́run wá lóò sábà bí ń gbà wọ́n bí sẹ́mi fáwọn assassin aṣáájú ò ṣiṣẹ́ mọ́ ló wá abá ló pé bàbá ẹ̀ bàbá èmi ò bá pè kẹ̀sí ọ̀gá àwọn ilé oúnjẹ adìgá máa para wa para wa bó wa à ẹ̀ẹ́dẹ́ gbọ́ àbí ok mo ti gbé kí ni ìkọ́dí ọ̀rọ̀ jáde ni mo ti bí kára mi gbọ́ mo sì ń gbọ́n mi kí la gbé kí la ṣe kínú kí la jù bẹ́ẹ̀ bá rí gbogbo ẹ̀ ẹ̀ ti rí ẹni tó tún lọ rí jùmọ̀ kámọ́lé àwọn èèyàn kọ́ mọ̀ pariwo ẹ kíní kan torí ọ́bdẹ́tì náà ti lọ rèé gbé ìbọn ká mọ́ ṣe bá jọ ṣe ọ́bdẹ́tì àwọn ṣe breaking news ó náà sì ń ṣe update ẹjọ́ jọra yín náà nìkan náà ẹjọ́ ṣe tó dùn yín dùn yín ó jọ dùn yín ni ó jọ dùn yín táwọn alùpùpù náà bá ti ẹ̀ ń sọ̀rọ̀ update àlìmọ́ wò pé èkí làwọn rí kó di jáde abára àwọn tó kó di jáde yìí ní ìtọ́ bá wà ní ilé ìbù kábà ní ògbà lọ́wọ́ wọn àyíbẹ̀ kan kábà ní ògbà wọn òye gbogbo kàwé lè rí ìtẹ́jú iṣọ́ ṣùgbọ́n tẹ̀yìn eléyìí bá ń kọ̀m̀pléènì update ẹ̀yìn náà máa ń ṣe breaking news náà ṣe ẹ̀kẹ́ kan náà ju ẹjọ́ manager yìí ni so manager yìí ó ti wá dùn ẹ̀yìn nìsín ìgbọ́ wá dùn ilẹ̀ ọmọ pé kò dáa ẹ̀láwùn tí wá ló lè tó kẹmọ́ lọ rèé ìbọn kẹni ẹlẹ́ni mọ́lé ìbọn àwọn tó jẹ́ o àmọ́lọ́run subhanahu wa ta'ala gbóòrùn bẹ́ẹ̀ àdúrà tí nìmọ̀ ṣe lè pé ọlọ́run àwọn náà lọ́kàn ẹ̀tọ́nà bá ti rọ̀ wọ́n lọ́kàn bá àwọn níbi lọ́wọ́ ẹ̀dá àrígbà tó wá sọ̀rọ̀ wa fún yín a ti ń tẹ̀lé yín káàkiri a ti ń ṣe gíní a ti ń tẹ̀lé yín kiri ó ní àmọ́ ẹ̀kan náà ló ń kàn ronú pé ẹ̀wù ká tó lè gbẹ́ ní ìgbésẹ̀ ẹjẹ́ mi gbẹ́ ti ẹ̀mọ́ gbọ́ wà sí àfáàrí ó ní mo wá gbọ́ àwọn fógrámù tẹ̀ sí lẹ́yìn ìgbà náà mo wá rí bẹ́yìn sọ pé èyí tó bẹ̀ nítorí mi yìí ó ní mo wá wù pé à ah, ẹni yìí yìí ṣe ní ibẹ̀ mímu tọ́lú sọ báyìí ó ní pé òun wá wo àwọn ó wá tún mọ́mọ́ mẹ́sàn pé òun wá lọ gbọ́ àwọn tẹ̀síìlù tẹ wá ń ṣe bí ah ilé ìyá àfá ilé yìí ilé ìwẹ́ pàwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni èyí tí ìjà ilé ìwẹ́ já ó ní àfá àmọ́ ẹmọ́yẹ sọ fún oyè bẹ̀rẹ̀ nu ẹni mọ̀ wá ń tẹ̀lé yín kiri o ní bá sọ àwọn ìrìn àjò mi láwọn àkókò kọ̀ọ̀kan ẹ̀ẹ́dẹ̀ tí ń lọ sí mọ́lú ìgbàtẹ́ mọ́ ń lọ ìgbàtẹ́ mọ́ ń bọ̀ ìgbàtẹ́ mọ́ ń ṣe gbá bẹ́ẹ̀ bá ti gbàgbé lórí social media yìí náà la wà lára wọn bẹ̀rù náà lódìdí kọ̀pọ̀ sí bí bò àṣomọ́ wà ní mọ́dúrọ́sà wa ń bì lódìdí sọ pé ó láwọn ọjọ́ tó máa mọ́dúrọ́sà tọ́kù ń bẹ tọmọ fẹ́ nìkan represent ẹ̀dọ́ gba ìkó lọ́rùn jẹ́ ah bóò lẹ́kí sọ́dí olúwa rẹ̀ délẹ́gùn yìí وإذ يمكر بك الذين كفروا وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك فيمكرون ويمكرون والله خير الماكرين والله خير الماكرين ترى أنتم بقى تبدأ دعوة ọba ti gbaṣẹ́ ọjọ́ ṣòdòdó máa retí ẹni challenges ni wọ́n máa retí ẹni challenge máa retí pé níjọ́ tí àṣà tí ò bá ti ṣiṣẹ́ mọ́ ó lè di assassin o onídìí ọ̀n sáká àti onídìí kí ni àwọn ọmọ ilé ọni ẹni tí ń sọ ni ni ìwọ̀n ọ̀lẹ́ mara sọ bí ẹni tí ń sọ ọ̀lẹ́ àwọn ọmọ sọ ni ó mọ̀ gbogbo ọ̀ nígbà bàtí ó fi discover pé ibi ìlọ tó kó lọ àti kọ́nà sáà kàmọ́ sọ́lúwà rẹ̀ èyí ó fi jásí tẹ́lú ó kàmọ́ pé kálukú sí ẹ̀ṣẹ́ àjámọ́ lọ rí chẹ́kì àníyàn wa al-ikhlas mọ́ wàá rí wọ́jà táwọn èèyàn kan bá mú complain wá tán bá kó kọ̀m̀pléènì èmi máa ń sábà mi fẹ́ gbọ́ èmi máa ń fẹ́ gbọ́ káwọn èèyàn criticize ní tàǹṣe ṣe mọ̀dí ìdí ni pé ààrẹ ni tí ó sọ òdodo mi nínú wọn tí ó dẹ̀ pé á ah, òdodo sì ní ẹni yìí sọ wọn mọ̀ náà àbálẹ̀ Yorùbá yìí tí mo ti defend gan gan ni o dé level tó di táwọn èèyàn táwọn sọ ọ̀rọ̀ burúkú síra báyìí bí olóyè ọ̀rọ̀ náà ìgbó pẹ́ fún ara mi mo pè kan tí mo rí pé òun ní dáadáa lára mi ah àfà ọ̀rọ̀ tá a fà ń jọ sí ah mo ti wálẹ̀ díẹ̀ bí ọ̀rọ̀ náà pẹ̀lú pé àwọn nǹkan míì ń bẹ tí mi gbọ́n òrí tẹ́lẹ̀ àwọn èèyàn ti wá tú nǹkan jáde àwọn èèyàn ti kí ni wọ́n ti tú nǹkan jáde lọ́sí àwọn tó bá ń kìrìsáìdì èèyàn gbà míì ẹgbọ́ ẹ kí ni ẹgbọ́ ẹ bá gbọ́ ẹmẹ́kọ̀ọ́ mẹ́ ẹ bá gbọ́ ẹmúyè mẹ́ ẹ bá gbọ́ ẹmú hekima mẹ́ kọ́dà ẹni ó fi kì í ta sọ ságbọ́n tó fẹ́ sọ lọ́sàn pé wẹ́ àníyàn tó fi sóò da wà bọ̀ nítorí ọsọ yìí náà á àwọn ìdákun ìbẹ̀rù ọlọ́run al-ikhlas then primary assignment wa lábẹ́kọ́ àwọn ìyànlẹ́kọ̀ọ́ ẹ̀ṣẹ̀ ohun ká mọ́ jù kí nílẹ̀ ká mọ́ jù primary assignment nílẹ̀ yíò gbọ́ wà very very important ẹgbẹ́ bá ti rọra mójútó àwọn nǹkan ẹnìkan wá sọ kíní kan ẹnìkan ò sọ kíní kan gbogbo tí èèyàn bá ti ń ṣe méjì làwọn èèyàn máa jẹ ọ máa rí iqbal ọ sì máa rí idbar àwọn kan ó dé ń tọ́ sí òun gbà tán yányán pé yes kódà kó jẹ́ pé jẹ́ jáde náà mọ̀ ní àwọn àkọ́ làwọn fẹ́ kú torí náà ṣe ọ sì máa ń ṣe ní ìdáwọ̀ kan wo pé ẹ́ èyí burúkú lélẹ́yìí kódà kó jẹ́ pé jẹ́ àlùjẹ́ náà ni ló jẹ́ pé ẹni tí ń yìn ọ́ àtẹni tí ń bú ọ má jẹ́ kán affect iṣẹ́ rẹ àwọn tí wọ́n yìn ọ́ àtàwọn tí wọ́n ṣe kí ni o àtàwọn tí wọ́n bú ọ yẹn má jẹ́ kán affect yẹ ìwọ ni kò máa check intention ìwọ ni kò wá máa wo àwọn nǹkan kọ̀ọ̀kan tán bá wá ń sọ jáde lẹ́nu pé èwo nìwọ náà lè dọ́gbọ́n sí. Ewo ni wọ́n náà lè amend èwo ni wọ́n náà lè gbé síwájú òkè sáàdìwò yóò kìí àti mádẹ̀ gbélé síwájú a tó ṣe lè wọ́n àwọn èèyàn ariwo tí wọ́n máa ń pa òun náà ọ̀rọ̀ máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o káwọn tara wa o òdodo ọ̀rọ̀ yìí máa ṣe kí ni ìmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà ní ìṣiré ọlọ́run máa ń máa máa dẹrú àwọn ẹni náà kan lè fi rẹguléètì bí àǹtí ò bá pàgbéraga fún wọn náà di rẹ́ni bọ́dì tó gbóhùn báyìí ẹnìkan bá ti òun ma ń wo náà ni pé àwọn èèyàn kan náà ti yìn wá ní ẹ̀yìn jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so bẹ́ẹ̀ nìkan bá bú wa léèbú tí èsì tiwa yóò fi egbò fi lè balance rẹ̀ ọlọ́mọta àjẹ́ kó balance fẹ́ni kọ̀ọ̀kan so ìdí rèé mo wá fákọ̀ tó wá ṣẹlẹ̀ nù nígbà wa nígbà bá wa ana kí ni wọn ni ah ibi yẹ mú kó kalẹ̀ bí ibi ká أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذ الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله الله خير الماكرين الله خير الماكرين الله متى ما في سؤال سؤال الله ما في سؤال سؤال ẹ̀dá àdúrà ní ẹjá mọ̀ fi ra lọ́wọ́ àti word of encouragement abàfàdó àrà wa lọ́wọ́ kádé mọ encourage ara wa bákan náà gbogbo àwọn tí ẹ bá ń bẹ ń bí ọ̀rọ̀ ìdákun ẹ máa gbọ́ ìmọ̀ràn àwọn tó bá ń gbà yín mọ̀ràn ẹ máa gbọ́ àwọn tó bá criticize yín ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ìṣó bá ti gbọ́ lẹ́mi tí máa ṣe tèmi nù yín gbọ́ òkè máa gbọ́ òkè ṣe tí wọ́n sá ń sọ rèé tí máa ti dé fẹ́ mí mí lóbi sọ́ lóòótọ́ ẹ̀ nígbà mi sọ yìí bàtà mọ́ ọ̀rọ̀ ń bẹ́ ń tọ̀ sọ. Ah, ẹ̀mí tó fi sọ́yẹ̀ ní ìdá ìní tó bá sì níbi àlàyé tó bá ẹgbẹ́ ní tó lè ṣe fún ṣàlàyé fún ìwé ẹgbẹ́ tó lè ṣe fún sọ̀fílẹ̀ pé á ah, ní tí ń ṣe òye ẹnì yìí tó àwọn kíní kan ń bẹ tẹ́lá àwọn ata ń bẹ lójú ogun yìí la mọ̀ á ní láwọn alágbọ́tán wọn dákun gbọ́n mi yóò sẹ́rí ẹni tí ò bá sí ní ibi ọ̀rọ̀ ńgbà mí ó máa ń fẹ́ sọ àwọn nǹkan kan ó ní òwe kan ẹ̀ẹ́ ẹni tí bàbá rẹ̀ wá tí kú kò sí lè mọ̀ sí wà lóòwò ìkọ́tọ́ mọ́ ń parí yorùbá báyìí pé ẹni ìjà òde bá hàn ẹni ìjà òde bá níṣẹ́ kí ní pèrè ẹ̀rọ kan ni ṣẹ́lò míì òun lè wò ó kó o pé kó o kiri ṣáì báyìí báyìí báyìí òun ò bá rẹ̀ ń bẹ̀ ni ẹ̀rẹ́jẹ́lò míì bá bára rẹ̀ ń bẹ̀ in tó bí criticize yìnyẹn òun gó wọ́sù yìí lọ́mẹ́ wọ́n máa wà àwọn ẹlòmíì tí wọ́n bá ń sọ àwọn nǹkan míì pé ah owó làwọn tí ní ìdíwá ẹni wá ibẹ̀ ẹlẹ́ni tí wọ́n pa mí jù torí tí máa wẹ lómi tí máa ti wo oríyàn tó jẹ́ pé ṣé ìwọ̀ ìyá àmọ́wọ́ náà àdẹ̀mọ́rú tó jẹ́ irú wọ̀ yìí tó bá ní àwọn àǹfààní kan tó lọ ní kúlúwa rẹ̀ orí yìí ìwọ́ ó tiẹ̀ ti lọ yányán tẹbí wọ́n kàn ń pàṣí ìwọ́ pàṣí rẹ̀ wọ́n tọ́wá ní o mẹ́rin wá nìfò ọ̀ ní ẹ̀rí mú wa but ọ̀ ń pàṣí rẹ̀ bóyá bóyá ń tẹ́sí ń ṣe rè bóyá ń tẹ́sí ń ṣe rè wọ́n tí wọ́n rò pé torí ẹ̀mí o tó bá mọ lẹ́bù táwọn ẹni ń fi ń gbà dànù tí wọ́n bá rí rẹ̀ aláyọ̀ ti lọ yányán àwọn àlùfáà kan wá ni wá ní ìjọ ní bí ìjọ ìlú ọwá kiri nígbà tó dé orúgbogbo ṣe rẹ̀ míì wọ́n sáà wá ọlọ́mọsàbà tí wọ́n lẹ́sàn ìgbà tí wọ́n sọ̀rọ̀ náà ni ah ìjọ tí wọ́n rí báyìí sí ní tó kù ni pé ọmọ sí lẹ́yìn lè ara uk náà ti gẹ́ni kẹmọ bọ̀ wá mo kàn rẹ́rìn mo ní ẹ̀ tó ní táwọn yẹn mọ̀ mọ́ rò tí wọn lọ mo mọ̀ táwọn kan ti ń pariwo pé torí kẹ́lẹ́ máa lọ lú ègbó náà ní ah mo ní ìwà àti ẹnìkan fún yín ìtàn ti invite pé àfáà yẹn mọ̀ bọ̀ wá sí uk more than one year lóòótọ́ àrímọ̀wọ̀rí tó bá gbé fóònù mo wá pé ẹni gẹ́gẹ́ ni tó fẹ́ ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ mo sì pé fún wọn abúlágbájá sàláwà alẹ́kùn alẹ́kùn sàlámà ẹ̀pẹ̀lẹ́sà ẹ̀lẹ́ ìjọba ọlọ́sà kì í sáà tó nígbà ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ bá mi sọ ọ̀rọ̀ wá uk mọ́ wá uk ó ti tó dọ̀wọ̀ à ó mọ̀ ti tó àsìkò báyìí báyìí báyìí báyìí báyìí bá sọ à ìgbò ṣe January ṣe kò ṣe

ẹlẹ́ẹ̀kejì ni pé ìwọ yìí tó ń sọ yìí lè pọ́ ọba bára rẹ̀ ń bẹ́ẹ̀ ee bó ni wọ́n ti ṣe tí wọ́n bá bá rẹ̀ nírú àwọn situation míì ìgbà tí mo bẹ ní Madina mo sọ bàbá àwọn Dr. Abdulmumin ẹlẹ́yìn wa ra'a mo ní ẹ̀ mo ní ibi táwọn èèyàn kan mọ́ ti ń wa mo ní affect ìmánì kó affect ẹ̀sìn mo ní but àwọn kíní kan bẹ táwọn èèyàn fojú sí àdánwò ńlá lòun náà tó tún ju yíò lọ mo lò ní àwọn àǹfààní ayé tó wà bìkíní ṣé ti àǹfààní popularity káwọn èèyàn mọ̀ lábẹ́ sọ ni fìtìlà ni àwọn èèyàn mọ̀ fìtìlà ni àbí àìpọ̀pọ̀ àbí fìtínà àwọn tó lówó kánmọ̀ tí ọ́ àbí fìtínà gbọ́dà fìtínà kó ọdẹ̀dú sọ àwọn nǹkan mi fìtínà pọ̀ mẹ́ àwọn yíò àwọn yìí ò lè kú báyìí kìláàsì èyí tó gba gbogbo iṣẹ́ tó lùwà rẹ̀ ṣe jẹ́ wájú ọlọ́run gbogbo lójú àwọn èèyàn àwọn ọmọ kí ọ pé ọkùnṣẹ́ ọdí wájú ọlọ́run ṣe ìtọ̀ ìbí ìtọ̀ ìtọ̀ ṣe ṣe náà nìkan báyìí nìkan báyìí wọ́n ti lọ́rọ̀ yìí ṣe níbi àdúrà ló níbi pé ìwọ tó bá ń ṣe mọ́gbàtànjẹ ìwọ tó bá bára rẹ mọ́gbàtànjẹ ọlọ́run dákun mọ́jẹ́ nínú gbàtànjẹ o ọlọ́run mọ́jẹ́ gbàtànjẹ o ẹ̀tọ́rí kí ní ó dùn gbàtànjẹ pẹ̀lú ẹ̀kẹ́ ayọ́ àná ẹ̀lá ṣe kí ní ẹ̀bí kan láwọn wíyàn àmúwà fakọ́ọ̀tì ẹlẹ́bí ó kàn sọ di pé ọ̀dìdì wòlíì ni òun gbàtànjẹ́ nu ọlọ́dàkùnmọ́jà gbàtànjẹ́ ẹ gbogbo tí ò bá dàbí àǹfààní ayé ibẹ̀ ọlọ́run rán bẹ̀ ọ́ dákun mọ́jì ó tiẹ̀ nílapa rárá níbi ẹ̀sán wájú gbéra kìyàmà ẹlọ́ mọ́jì ó nílapa rárá níbi ẹ̀sán wájú gbéra kìyàmà ẹlọ́ mọ́jì àtàlẹ́kùn rárá fún wa àtàlẹ́kùn orí fún wa àtàlẹ́kùn àgbọ́yé tẹ́ ẹ bá ti ń ṣe àwọn ẹ máa yẹ ipò wíwò ipò ló tán lórí mu wáyé ẹ sì ní àǹfààní kẹ lọ rí ẹ sáà kì í mọ̀ láti ẹsẹ̀ pawó ẹ sì lọ rí po ẹ wo gbogbo ti ń bọ́ látàárọ̀ ọlọ́mọdé àtàlẹ́kùn ara fún wa ìyá yìí ni àdùn sílé mi àwọn ọba subhanahu wa ta'ala èmi yìí ọlọ́run ní kí gbogbo ẹ̀kọ́ mọ́jọ́ jẹ́ muwafaqat ayé ẹ̀kọ́ ni àwọn jùrúùsù pọ̀ àwọn ẹ̀kọ́ wá pọ̀ níbi ìrìn àjò pẹ̀lú àwọn àwọn àgbàlagbà náà àwọn àlfáà tọ́lọ̀ ní abápàdé àwọn ọ̀rọ̀ olówó iyebíye tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ àǹfààní tí ó ṣe gbogbo aláǹfààní tí wọ́n kà á lẹ́ẹ̀ àmọ́ ó dàbí pé bí n ti ń wo ẹnu mọ́ wọ́n bá àkókò ta níyì àkókò eléyìí ò lè gbà wá ayé ẹ̀kọ́ jọ̀wọ́n àkókò yìí ò lè ṣe sọ àmọ́ insha Allah ta'ala àtúntún níbẹ̀ tí irú àwọn ọ̀rọ̀ báwọn kó wá dí wa lọ́wọ́ àwọn tíra wa táà ń ké bí idhnillah á padà sínú umdatul ahkam tó bá dọ̀la so àwọn ìrírí tó kù tó léyìn ò lè sọ rírí nǹkan ẹ̀ táwọn ẹ̀kọ́ kan bá lọ pé ah, á ìjọ mo pàdé Sheikh Abdurrazaq Al-Badr hafizahullah nǹkan báyìí báyìí ó wà ṣẹlẹ̀ ó wá sọ nǹkan báyìí torí mo pàdé wọn ó sì sọ̀rọ̀ pẹ̀lú inú mi sì dùn gbọ́n àwọn àgbààgbà àwọn àgbààgbà ní al-Jami'a al-Islamiyya bil-Madinati àwọn yóò mú jẹ gbèsè pé ọ̀rọ̀ tán sọ tá a délé abáwọn sàdéhùn fáà padà tù sí yóò bá ń gbà bá délé o si é ṣe kí n padà sí òun insha allah eh, jami'at ummil qura àwọn mashayikh fudala na bẹ̀ náà mo lo àwọn dáwọ́rọ̀ kan gbogbo ẹ̀ náà ni tí ó sì jẹ́ pé ìsáàlà téèyàn gbọ́dọ̀ alágọ̀ téèyàn bá délé ni àbáwọ̀ míì yóò máa jẹ́ nǹkan kìbọnú eh, ọ̀rọ̀ ni eh, torí àsìkò àti torí àwọn oríṣiríṣi nǹkan tí ó pọ̀ wájú àwọn abẹ́lẹ́ ọ̀rọ̀ Allah wa wa وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جارين tó ní ìbéèrè kankan àti بيري gbà béèrè wọ̀ bí a gbà béèrè kankan méjì fi sọ́ál náà fi sọ́ál عمدة الأحكام سبحانك اللهم وبحمدك أشهد الله لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته